نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 غير مقتولين يرضى عنكم فهو العزيز المنان القاهر لعباده فيما يريده شئتم أو أبيتم فأكرمكم إذ خيركم بعد أن هدى فأمر ونهى ابتلاء يبتليكم في حقه عليكم وإن من رحمته سبحانه وتعالى ولطفه بكم إذا ألجئتم إلى شيء مما حرمه عليكم أن قال فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه فتقررت بهذه الآية قاعدة جليلة في هذا الدين وهي أن الضرورات تبيح المحظورات لمن لم يكن باغ يطلب الحرام مع قدرته على الحلال ولا عاد يتجاوز الحد فيما أبيح له اضطرارا فتعاطى بذلك المحظور بقدر الضرورة لا يزيد عليها إلى أن يرتفع الضيق الملجئ فيرجع الأمر إلى ما كان عليه ولما كان الحل مشروطا بهذين الشرطين وخلق الإنسان ضعيفا قد يخطئ فلا يستقصي تمام الاستقصاء في تحقيقهما وهو في هذه الحالة الغالبة له أخبر سبحانه وتعالى أنه غفور يغفر الخطأ فختم الآية بقوله إن الله غفور رحيم والضرورة ما يلحق الضرر بالضروريات الخمس الدين والنفس والنفس والعرض والمال عند امتثال أمر الله المحرم ولا تقولوا إلا بشروط وقيود اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه والتابعين لهم إلى يوم الدين عباد الله من هذه الشروط أن يكون حصول الضرر أمرا قاطعا أو ظنا غالبا يقدره عالم تقي لا يلتفت إلى الوهم والظن البعيد ومنها ألا يمكن دفع الضرر إلا بالمخالفة فإن, فإن أمكن المضطر دفع هذا الضرر بأمرين أحدهما جائز والآخر محرم لم يبرر في المخالفة ومنها أن تتأكد قطعية زوال الضرر بفعل المحرم فإن شك في زوال الضرر بفعل المحرم فلا ومنها ألا يعارض هذا ألا تعارض هذه الضرورة ما هو مثلها أو أعظم منها واعلموا عباد الله أن الله يناله التقوى منكم ولن تفلتوا من بلاياكم فاسألوا رحمته في كل صغير وكبير من أموركم يرحمكم إنه حقا لتواب رحيم adúpẹ́ fún ọlọ́run ọba àfi títóbi ọlọ́run bẹ̀ ọlọ́run kó má ṣàì gba ọpẹ́ wa bá ṣe mọ́ dámọ́ atọrọ ìkẹ́ ìkẹ́ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí a bẹ̀ ọlọ́run ọba kó já ṣẹ̀mí lórí ìlànà ẹ̀ kó já tán lórí ìlànà ẹ̀ ń jẹ́ tọ́lọ́run ó bá jí ẹrú dìde kó jí wa láàrin àwọn tó tẹ̀lé mímọ́ fún ọlọ́run ọba ọba tí ó pèrè ní alimalik ọba tí ẹnìkan ò fi jẹ tí ó sì páyà apẹ́nìkan ó gbà kó lọ́wọ́ òun alqahar ọba tó lè jẹ gbogbo ẹrú nípa lórí ní tó bá fẹ́ tú láti ẹrú lé lórí ṣùgbọ́n bó ṣe wá rí i ó tún wá jẹ́ àbúrọ̀kúfù rahim ó jọba aláàánú táàánú ẹ gbòòrò débi bíbo kọ̀hórí kọ́hórù rẹ̀ mọ́lẹ̀ bíbo àṣẹ mo mú ẹ ń tipa mọ́lẹ̀ débi tó fi wá jẹ́ pé a máa fún ẹ̀dá níyọ̀ǹda pé bí mo bá pa á láṣẹ ṣèyí tó wù ẹ́ ẹrú sí ọlọ́run ẹ jẹ́ ká páyà ọlọ́run nínú ohun tó pa wá láṣẹ ká ṣe ká sì páyà ẹ̀ nínú ohun tó kọ̀ fún wa tó ní ájìnà sí. nípáyà ẹni tó yọnu tó finú fídọ̀ ṣe ń tọ́lọ́run ọba fẹ́ tó finú fídọ̀ jìnnà sí ń tọ́lọ́run lóhùn òfẹ́ torí pé bá a bá tiẹ̀ fìyọ́nú wa gbàgbọ́ lọ́hùn bọ́lọ́n bá fẹ́ jẹ wá ń pa lórí tó pa láṣẹ àní nǹkan kan tá a lè dá lọ́gbọ́n tẹ́lẹ̀ náà. a ṣe pé àpọ́nlé ni fẹ́rú bọ́lọ́n bá ní mo fún láǹfààní kó yàn yìí tó wù tó fẹ́ ṣe bọ́lọ́n bá fẹ́ jẹrú ń pa tó fẹ́ ó kọ̀ wọ̀láhì kò ní ní choice ju kó ṣe ń tọ́lọ́wọ́n bá pa láṣẹ lọ. ṣùgbọ́n ó lóun yọnu sí káfínà fídọ̀ gbà tòun yàtọ̀ sí kóun jẹ wá ń pa tá a wá ní nípìn kankan nínú dáadáa tá a bá ṣe látara pé a gbà fóun a ṣe pé gbogbo àṣẹ ká ṣe àti ká má ṣe àdánwò ló jẹ́ fún wa látọ̀dọ̀ ọba tó lóun lè jẹ wá ń pa bóun bá fẹ́ bẹ́ẹ̀ ni nínú tọ́lọ́wọ́n ọba wá fún júwe bóun ṣe láàánú wa tó òun náà ni pé àwọn nǹkan tó ṣe léèwọ̀ tó láàgbọ́dọ̀ débi ẹ̀ ó tún fi àyà kan tú wa sílẹ̀ wípé bídọ̀rú rí túláàsì téèyàn ò rí sá fún bó bá sanú ka àwọn táwọn ọlọ́run ọba ṣe léèwọ̀ o fàmádì kúrò gẹ́rẹ́ bá gẹ́nu wà láàád lópin ìgbà tí kì í bá ti ṣe pé ẹ̀yin náà jẹ́ ẹni tó lójú kòkòrò èèwọ̀. E láti jẹ tẹ́lẹ̀ tí kìí fi ṣe pé ẹjẹ́ ń tó fẹ́ kanlẹ̀ tayọ àlà tẹ́lẹ̀ náà fọlá ìfúnmá àlẹ́ àwọn ọlọ́run ọba ò ní fìyà títalu èèwọ̀ jẹ yín bí dọ̀búrí bá ṣẹlẹ̀ nípa pé ọlọ́run sọ àyà yìí kalẹ̀ fún wa gbòǹgbò kan nínú àwọn gbòǹgbò ìdájọ́ ẹ̀sìn ọlọ́run fi àyà yìí ó fi kàn mọ́lẹ̀ nínú ẹ̀sìn wa yìí àwọn àfa máa wá sọ wọn ní dọ̀rúrí a máa sọ èèwọ̀ a máa sọ dìtọ́ ṣùgbọ́n dọ̀rúrí a máa sọ èèwọ̀ dẹ̀tọ́ táàfà bá wí ó yé kí ló ń jẹ́ dọ̀rúrí ó sì tún yé kí làwọn májẹ̀mú tọ́lọ́wọ́n bá fi de títa lù ú báláìmọ̀ kan bá ń jẹ́ lẹ́nu pé dọ̀rúrí dọ̀rúrí ló fún un kàn èèwọ̀ àwọn àfáà máa mi rí pé á rárá èyí tó pọ̀ nínú táwa ń pè ní dọ̀gbúrí yóò máa túmọ̀ sí ìfẹ́ ẹnu tá a fẹ́ ṣe tá à ń wá ń sákábẹ́ dọ̀rúrí fúdi eléyìí wọ́n ní ká padà síbi áyà yìí á rí i pé ọlọ́run ọba fi májàmú méjì kan ó fi kún ọ̀rọ̀ ẹ̀ nígbà tó lóun yọ̀ǹda fún wa pé ká ta lu bá àbárí nǹkan míì jẹ wọ́n ní kì í tẹ wá ṣe májàmú méjì yìí nìkan àwọn àfáà tó wòye sọ́fọ̀sílẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n tún wá fi àwọn májàmú míì kún yàtọ̀ sí méjì tọ́lọ́wọ́ bá dárúkọ nínú àyà yìí kí ni méjì tọ́lọ́wọ́ bá dárúkọ nínú àyà yìí ó lẹ́ni tí kì í bá ṣe kóhùn fún rẹ̀ lójú kòkòrò èèwọ̀ tẹ́lẹ̀ ẹni tó jẹ́ pé tinú ẹ̀ lòun náà fẹ́ ṣe ó wá kábẹ́ pé òkúkú sí mi ìbáṣe dọ̀rúurí náà ni ló fún wa sí kò rọ́lọ́wọ́n bá tán abẹ́ tó tiẹ̀ wá jẹ́ pé tá a bá tiẹ̀ wá ní lóòótọ́ lóòótọ́ ni ò rí nǹkan míì tí dọ̀rúurí sun sí kó jẹ́ èèwọ̀ kó má wàá jẹ́ tí máa tayọ àlà nínú jíjẹ́ èèwọ̀ yìí náà àṣé èèwọ̀ jíjẹ gan tún ní bọ́lọ́wọ́ bá ṣe fẹ́ ká jẹ́ bá a bá fi dọ̀rúurí jẹ́ ó ní wàlá ààd kó má jẹni tí ń tayọ àlà nínú èèwọ̀ jíjẹ àwọn àfáà wá ṣe wọ́n ní bàbá jẹ́ èèwọ̀ a kì í jẹ́ èèwọ̀ a máa jẹ́ èèwọ̀ níjẹ kẹ́mi ó má fi ni tó túmọ̀ sí pé ìbá tíntín ta nídìí nínú tó ẹ̀mí òfin ní í já lọ́lọ́wọ́ bá fẹ́ nínú ẹ̀. kẹ́mi ẹnì kọ̀ọ̀kan wá lè máa bi wá léèrè pé èèwọ̀ tó jókòó tì wá táwa ń jẹ ṣáà ń jẹ ń jẹ kẹ́mi ó má lè bọ́ ni àbá ń jẹ ń jẹ káyọkùn káyọ̀dé kápọ̀rá sínú ẹ̀ ọlọ́run ní ẹ jẹ́ láì jẹ́ áádẹ́ láì jẹ́ ní tó fẹ́ tayọ àlà ọ̀pọ̀ ló jẹ́ pé ibi tó wà lénìí tó ń ti ń rí tọrọ kọ́bọ̀ ẹ̀mí òye dá lẹ́bi pé kì í ṣebi tọ́lọ́wọ́n ọba yọnu sí àwọn àfáǹfà àwọn òfà kọ́ ní iṣu ó ti yóhun gan lórí ẹ̀mí ẹ̀ pé ibi tóun ò fẹ́ kíkó káwọn mọ́ lélẹ́ yìí ṣùgbọ́n ẹ̀mí ń sọ fún un pé àpò òní dédé kúrò ń bẹ́ẹ̀ ó wà nǹkan kan pèsè ó parí ilé tó ń kọ́ ó wà nǹkan pèsè fáwọn ọmọ láti dé bá ẹ rí i pé eléyìí ó ti kúrò lẹ́nu tó fẹ́ dé ìwọ̀ níjẹ kẹ́mi má bọ̀ ọ́ ìjẹ́ kẹ́mi má bọ̀ ni pé ká jẹ díẹ̀ ká má jẹ́ lájẹyó kí ni kún kẹ́ẹ̀kẹ́ ó wú kídìí ó yọ. ẹrú sọ ọlọ́run àwọn afáà wa ní ọlọ́run tó wá dá wa tó lọ wá ọ̀lẹ́ lọ́mọ anábì ádámù tó ń dá tóun sì ní tí wọ́n bá jẹ́ ìwọ̀ tí wọ́n sọ májàmú méjì ó mọ̀ pé nígbà tí dọ̀rú rí ìpọ́njú tí máa mú ní jẹ́wọ̀ tó bá ta lù wá tá a bá ta lù ú ọ̀pọ̀ ni ò ní lè fi fínífíní ṣe àyẹ̀wò àwọn májẹ̀mú yìí kó tó máa jẹ́wọ̀ ọlọ́run wá ní ẹni tí kì í ṣe kó mọ̀ ọmọ ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé ìpọ́njú yìí náà ni ò jẹ́ kí làákà yẹ̀ lè pé sí wíwá àwọn májẹ̀mú méjèèjì yìí sínú tó fẹ́ jẹ kó tó jẹ yóò bá wọn ọlọ́run ọba lálàmójúkúrò aláforíjì yàtọ̀ fẹ́ tó ń tọrọ ẹ̀ tó mọ̀ dájú pé a kò rí bọ́lọ̀ ń ṣe ní orí ká tó jẹ́ ẹ́ ṣùgbọ́n tó ń fẹ́rẹ̀ ẹ̀ lọ́kàn balẹ̀ pé ikú ò lè tí ìyá ń kíákíá báyìí kí wá tiẹ̀ ní jẹ́ dọ̀rúurí àwọn àfáà ní gbogbo ntálàìmọ̀ kan ń pè ní dọ̀rúurí kan dọ̀rúurí ọ̀pọ̀ nǹkan làwọn ń pè ní dọ̀rúurí táwọn àfáà ní. bí kì í bá ṣe kó bá ń tọ́lọ́wọ́ bá ní kó jíṣẹ́ ńlá ó júwe fún wa kó jẹ́ dọ̀rú orí mu àwa là ń ké àwa là ń tu fúnra wa ó lè má bàa tọ́lọ́wọ́n bá mu o wọ́n ní dọ̀rú rí tá à ń pè ní túláàsì tí máa fún ní méèwọ̀ ń jíjẹ òun náà ni gbogbo tó jẹ́ pé bá a bá jẹ́ èèwọ̀ ó lè mú ni pàdánù ẹ̀sìn ẹni. àbí ó lè mú ni pàdánù ẹ̀mí àbó lè mú ni pàdánù àwọn ọmọ ẹni ará alé ẹni àbó lè mú ni pàdánù ọmọlúàbí ẹni ọmọlúàbí tá à ń sọ kì ṣe pé ká ní graduate ni wá iṣẹ́ graduate nìkan ló fi ìtura tá a ní iṣẹ́ graduate gbogbo ìwọ́ ti dẹ̀tọ́ rárá ọmọlúàbí ní táwọn àfáà tu sí wọ́n ní àpèjúwe kẹ́nìkan fẹ́ digun fi tipa bá obìnrin lò pọ̀ kóbìnrin wo wá rí i pé ibi tí ó káwọn mọ́ kò sẹ́dá ọlọ́run kan tó lè gbà wọ́n lẹ̀ nǹkan tó wá ṣe déédéé ọwọ́ òun tóun ó bá gbára òun lẹ̀ òun ó gba ẹ̀mí olè yìí ṣebí kò tí ì pààyàn ó fẹ́ bá lò pọ̀ ni ẹjọ́ kú ò yẹ kó tí ì tọ́ sí àwọn àfáàní tó bá sún mọ́ tó bá hamọ́rú kọ́nà yìí wọ́n ní ti wà ní hálà dòmúrà pé tó bá lè gbẹ̀mí ẹ̀ kó gbẹ̀mí ẹ̀ láti dáàbò bo ọmọlúwàbí ẹ̀ kì í ṣe pé káwa wora wa pé níbi tá a kàwé dé níbi tá a gbajúmọ̀ dé kí ni ká ti wá gbọ́ báwa la wá ń kokùn ní ta séèyàn ni yóò wá kàn rárá o èyí tí wọ́n ló jẹ́ haramu yóò máa jẹ́ halal torí pé dọ̀rúurí ni wọ́n ní karùn-ún nínú àwọn tí wọ́n fẹ́ ká fi jíjẹ́ ìwọ̀ dáàbò bò òun ni tó bá jẹ́ pé ó lè pa dúkìá mùsùlùmí run pátápátá ká fi dọ̀rúrí ká fi dáàbò bò ó lákòókò tí dúkìá ìfẹ́ parun àwọn àáfàá ṣàlàyé ju bá a ṣe lè máa ṣe lórí mímbà lọ wọ́n wá fi kún wọ́n ní yàtọ̀ sí àwọn májẹ̀mú tí ọlọ́run bá kanu àyà yìí wọ́n ní à ń láti rí i dájú wípé àwọn májẹ̀mú bíi mẹ́ta sí mẹ́rin tá a fẹ́ kà sí wa yìí wọ́n rọ̀ mọ́ ń ta fẹ́ jẹ léèwọ̀ ká tó jẹ láti fi ti làwúrí sọ̀hún. ìkíní bẹ̀ òun ni pé kó dá wa lójú kí dánilójú ó ti wà àwòrán nínú ha àlebù àbí kíyèméjì ó má fẹ́ ẹ̀ sí lórí pé bá a bá jẹ èèwọ̀ yìí á ẹ̀ ń tà ń páyà yìí ló ṣẹlẹ̀ kí ni ìtumọ̀ eléyìí ọ̀pọ̀ ló jẹ́ pé n tó ń páyà ẹgbẹ̀rún ọ̀nà ẹgbẹ̀rún máìlì ló wà síbi tó wà tó sì ti ń fi múra bóun fẹ́ dé ìwọ̀ sílẹ̀ ó ní dọ̀rúrí tó wà lọ́nà jíjìn kò ní ká àwọn ibi tó ń wá yìí tóbìnrin ó bá wọn ru eléyìí wàláhì kò ní níbi tọ́láwọn bá ní ó jókòó sí jókòó sí níjọ́ tó bá ti ń wọlé ọkọ ni ó ti máa sọ pé dọ̀rúrí ló ti ń síta kí dọ̀rúrí ó tó máa ṣẹlẹ̀ a ti máa pèsè ní tá a fi pàdé dọ̀rúrí àwọn afáàní rárá o à ń láti rí fẹ̀yẹ́ kòlù ìdánilójú pé dọ̀rúrí ọ̀hún bí ń tí báyìí ló kù kó ṣẹlẹ̀ àbí iyèméjì má fẹ́ẹ̀ sí lórí pé báàbá fi ń tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ pàdé ẹ̀ kó ti ṣẹlẹ̀ tán eléyìí ni májẹ̀mú àkọ́kọ́ ìkejì òun ni wípé kó dánilójú pé ń tó jẹ́ èèwọ̀ tọ́lọ́run ní ká fi pàdé dọ̀rúrí yìí nǹkan kan ni tíyèméjì ò sí lórí pé bá lò ó yóò mú ni bí ọ̀hún sá fún un ṣùgbọ́n tó bá jẹ́ pé bá a lò gan a kúrò nínú dọ̀rúrí kí wá láǹfààní bá a lò arábìnrin kan ara àwọn tí ọlọ́run ọba fi àdánwò irú iṣẹ́ tó ń ṣe kàn ní ó pẹ́ nínú iṣẹ́ tọ́lọ́run ọba ò yọ̀ǹda fún mùsùlùmí láti wà ń bẹ̀ bí iṣẹ́ báńkì rìbá tó jẹ́ pé kò lè múra bọ́lọ́run ti fẹ́ mú bó bá tiẹ̀ lo jìlbáàbù lọ́ọ́bẹ̀ gan gbogbo tí ń ṣe ń bẹ̀ ànábi iṣẹ́ dilé ìgbà tọ́pọ̀ ẹ̀ wá jáde láyé àwọn àfa wa sọ fún wọn ni yóò ṣe ìdá oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá kó tó jáde ó ní kí báwọn bí wọ́n léèrè pé kí ni kóun máa jẹ fóṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá yìí àwọn ẹrú ọlọ́run wa dá lóhùn wọ́n ní a jẹ́ pé lákọ̀ọ́kọ́ náà dọ̀rúurí kọ́ ló fún ẹ débi iṣẹ́ tó ń ṣe yìí bó bá tiẹ̀ wá jẹ́ dọ̀rúurí dọ̀rúrí iṣẹ́ tó ṣe fún bí ọdún mẹ́wàá tó wọ̀ wá rí nǹkan kan fèèlì tó lè fi wá ní oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá á jẹ́ pé kò tiẹ̀ sáàbù kọ́kọ́ oṣù kò mú dọ̀rúrí ọ̀hún kúrò ń bẹ̀ kúkú padà sínú ilé ọlọ́run ọba ṣe pa ẹ́ láṣẹ kẹ́lẹ́ yìí máa jẹ́ àlàyé eyín tá a bá fi pàdé dọ̀rúrí nínú èèwọ̀ á ń láti rí dájú pé bá a bá lù sí i ó gbọ́ eléyìí ó máa jẹ́ àlàyé ìdí táwọn àáfàá fi ní àlè fi àlè fi ohun tá a bá ń ṣe ṣọ́kù pé ṣé yóò wòsàn àbí ò ní wòsàn àlè lò ó nílò pé a fi ń ti dọ̀rú rí dànù kó lè yé wa dáadáa ẹlòmíà máa dáhùn wọn á nígbà tọ́lọ́wọ́n bá ti ní bàbá rí oúnjẹ jẹ tẹ̀mí sì fẹ́ bọ́ ká jẹun ẹlẹ́dẹ̀ a jẹ́ pé báwọn bá ṣàárẹ̀ wọ́n bá fi burúkutu àbí wíṣkì àbí ṣìnáàpù kí àgbo ó jọra wọn àwọn àfáà wa ń ṣàlàyé kan wọ́n níyàtọ̀ wà nù méjèèjì gbogbo ẹni tébi ń pa ló dá wa lójú pé tó bá jẹ́ èèwọ̀ àfi tínú ò bá kú ló kù bínú bá ti kún ebi ò ní pani mọ́ ó wù wá jẹ kò wù wá jẹ àyè ọ̀tọ̀ ni gbogbo téèyàn bá ti jẹ tó bá ti kọjá sọ́nà ọ̀fun tínú fi kún a máa mú ebi kúrò fún ni a jẹ́ pé bébí bá pani débi kó fẹ́ gbẹ̀mí tọ́lọ́run ní ká jẹ́ ìwọ̀ ọlọ́run mọ ohun tó dá tó fi ní ká jẹ́ ìwọ̀ ó mọ̀ pé tá a bá ti jẹ nǹkan kan sínú tí wọ́n fi kún ebi ò ní pani mọ́ wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ òwòsàn ò rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wò ó tí wọ́n bá lóògùn kan wà jẹ́ bí idán ni gbogbo èèyàn ló ń jẹ́ fún ó lè má jẹ́ fẹ́ lòmíì àìmọye ìyá tí wọ́n ní wọ́n fẹ́ pa májèlé ni wọ́n fi gún un lábẹ́rẹ́ ìyá bá lára òun ṣẹ̀ ìyá ni àìmọye oògùn táwa gan fẹ́ lò tí lágbájú ó máa nígbà tóun lò báyìí lóṣù òun báyìí ló ṣòun tàmàdó máa sọ tiẹ̀ báwa bá lò ó ó lè má rí bẹ́ẹ̀ àfi ká tó fàdúrà àti pé bọ́lọ̀ jẹ́ kó fún wa kó jẹ́ ó jẹ́ fún wa àwọn àfààní nípa báyìí ọ̀rọ̀ ká fi ìwòsàn haram ká fi gbọ́n tó ń ṣe wá ká wá lá afábábẹ́ ẹ̀dọ̀rú rí wọn ni kò wọlé wọ̀mín ha an taka tó zọwọ́ àlè dọ̀rọ̀ rà bí fẹ́ẹ̀lì muharram ó ń láti dá wa lójú wípé n ta fẹ́ lò léèwọ̀ fi gbọ́dọ̀ rú yìí result yẹ kì í bàá tì ní bẹ́ẹ̀ náà ni wọ́n tún fi májẹ̀mú kẹta sí i wọ́n ní à ń láti rí wípé èèwọ̀ tá a fẹ́ jẹ láti fi ti dàrúrí dànù yìí kò ní tún kó wa sínú èèwọ̀ míì tó burú ju ìta àfẹ́ sáfún lọ fún àpèjúwe ẹni tó ní arábìnrin tóun fẹ́ ní ṣùlọ́kà tóun tọrọ ẹ̀ lọ́nà halal kò bímọ fóun ń ló móhun talo ẹni tóun ò ní yìgì lé lórí tó fi bímọ síta fóun àwọn àfáàní tó sá fún ó burú ju tó kú sí lọ torí pé kéèyàn bímọ àlè tí ò so yìgì fún yẹ ó burú ju kó má bímọ lọ fẹ́ni tọ́lọ́n bá ní kọ́rọ́ ẹ̀ sí ó yé tọ́lọ́n bá ní kó yé pé gbogbo ń ta bí náà kọ́ lọ́mọ tọ́lọ́n ò bá pè lọ́mọ fẹ́ni tọ́lọ́n bá ní kó yé pé gbogbo obìnrin tó bá bímọ láláì ní igi lórí òun ló lọ́mọ kì í ṣọkùnrin lónìí wọ́n ní a jẹ́ pé aláìmọ̀kan a máa fa ìmọ̀kan sákún tó pè ní dọ̀rú rí yóò tún wá kó rẹ̀ sí ètò tó burú ju tó sákún lọ wọ́n ní alátìrí pé àwọn májẹ̀mú wọ̀nyí wọ́n pé sínú tá fẹ́ lò láti fi sákún dọ̀rú rí ẹ rí i pé àtàrí erin ni wọ̀láyì kì í ṣe táwa lè máa mú dájọ́ ìwà fúnra wa ni wọ́n ṣe ń gbà wá yànjú pé tọ́rọ̀ bá ti ń ṣẹlẹ̀ tó fẹ́ rú wa lójú kí ni ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ wọ́n ní ká máa sábà sọ́dọ̀ àwọn àfáà tá a mọ̀ pé wọ́n páyọ̀ ọlọ́run wọ́n ti tìjú ẹ̀ kí wọ́n fi ojú sùnùkùn wò ó láti máa dá wa ní ẹ̀kọ́ kí wọ́n gbà wá mọ̀ràn ètò tó ń tà torí ẹ̀ jẹ́ ìwọ̀ bí àbí kò tó bẹ́ẹ̀ abẹ́ ọlọ́run èyí tà ń sọ yìí àfi sọ pé nìkan mọ́ pé mímú ẹ̀ ló fi rí ìwọ̀sá fún bí ò ṣe pé àánú ọlọ́run ọba ṣùgbọ́n káwa náà ní lánìyàn pé tọ́lọ́run bá pè ní ìwọ̀ ìwọ̀ náà ni a lè gbọ́n káwọn ọlọ́wọ́ bá sá fún wọ̀láhì béèyàn bá sá fàdánwò ń bì kan bó bá lóun lọ́ wa lára ó lè pèsè mẹ́wàá ìdíbò mi lè wá la ṣe ń bẹ ọlọ́run ọ̀rá pé káwa nú ẹni tí ó máa fínúfíndọ̀ jẹ́ òwò kọlọ́run tó bá ti ní báyìí ni ẹ rí ẹ máa ní báyìí abẹ ọlọ́run ọba ọba tó ní àánú òun gbòòrò kọjá abẹ́ṣẹ́ ẹ̀dá ṣe tó kó má ṣàìṣàánú wa kó ṣàmójúkúrò fún wa kó fẹ̀sìn ẹ̀rọ̀ wa lọ́rùn afẹ́kúrò ń bi ìbínú ẹ̀ lọ sí ibi àánú àti ìkẹ́ ẹ̀ kó má ṣàì ṣàwákẹ́ láàrin gbogbo ẹ̀dẹ́ abẹ́ ọlọ́run ọba pé dọ̀rúrí tí máa mú ní jẹ́wọ̀ ọlọ́run dákun má ta wá lù má ta lù wá èyí tá a wá wà nú ẹ̀ tá a ti rí okun ẹ̀gbọ́ lọ́rùn ọlọ́run dákun má ṣàì bá tó okun náà lọ́rùn wa o kó fi ẹ̀sìn Islam rọ̀ wá lọ́rùn kó fi wá pèpè sí i kó wá ṣàmójúkúrò fún wa kó ṣe wá ní ọmọ àjẹ́ńdà subhanakallahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك قوموا للصلاة